Sọ́hánà wọ ọba tó wà nú àánú rẹ̀ tó wọ́n nú kẹ rẹ̀ tó sẹ́wọ̀n àti ikú dàtìkò yìí. Òun náà lọ́ba tí ìjọsìn sí ní àti náà ṣe yí kẹlẹ́ Ọba tí ó sọ̀rọ̀ fún ní ọlá rẹ̀ wọ́n fi wọ́n ti fà Nínú orúkọ fi fi ọba dẹ́gbà, kò ní ìta ìforúkọ náà pè àti ọlọ́run láti wá ń dára padà láti wá ń pè wọ́n lọ síbi tó ga ayé àtàlùkì àmà wa abẹ̀ẹ́nú àwọn ẹ̀rọ ọlọ́run yìí kí àtàwọn ọlọ́kùnrin bá dẹ́gbọ́ àwọn ìṣẹ́mẹ̀tì àwọn ará lórí àwọn sàhárà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀sìn tí wọ́n jọ́sìn tí wọ́n lọ tẹ̀lé ayé nípa mú pẹ̀lú ọlọ́run àtàlẹ́bí rẹ̀ ṣẹ́jú rẹ̀ ọgbọ́n bàtà yóò sáà náà lórí ọ̀rẹ́ ẹ̀yọ́ ń sọ ọlọ́run àkórí ìpara wa sọ ọ́ tòní yóò ta lórí ipa pè lójúṣe àwọn àdọ́gbọ̀n tó ṣáájú yóò dánú sábà ní tọ́lọ́ ọba adédáwà pé fún wa pé ká fi lé lóore nínú ìgbàlá tọ́lọ́ ń ṣe báyìí ọmọ yìí tí o fẹ́ ṣe irú rẹ̀ báyìí ọmọ tó ṣáájú kí o lè tán sọ yìí kí o lè dàgbà tọ́lọ́ ọba adédáwà pé fún wa kí o lè lójúṣe àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú òtún ojúṣe tọ́lọ́ torí àwọn ànábì ọlọ́run tó ti torí àtọ́sílà kalẹ̀ fún wa ilà ìdáyọ̀ tẹlifásẹ̀rẹ̀ ilà àmọ̀fọ̀lẹ́ ìmọ̀ nàdàkẹ́yìn ìdúnyà ọ̀tá kẹwàá yóò dẹ́ lọ síbi tó rí àtàǹfààní tó pọ̀ wà fún wa kì í wá sí láyé nìkan ẹ̀kọ́ láti kí àwọn ọ̀lọ́ ìyẹn ni pé kí ló bíṣà wọn lẹ́bi ọlọ́run tó ṣáájú báwo ni wọ́n ti káwọn wa rọ́ níbi tí ọ̀la bẹ́ẹ̀ ni wọ́n ti máa pa wá láti ẹ̀dá àbá àjẹpẹ́sà àwọn ọ̀lọ́ ọlọ́run wa ṣe nù àjẹpẹ́ àwọn olùmọ̀ ẹ̀sìn tòní àwọn àbáàtà náà wọ́n ti tẹ̀ ta àwọn náà wọ́n ti ṣe ní tí wọ́n ṣe bí ó jẹ́ pé kí wọ́n pè wá lọ síbi tó rọra wà látara ní pé bọ́ọ̀lù á ti dìde táwọn jẹ́nu àwọn tí ó gbèjọba dára lọ́wọ́ jọ pé táwọn ànábì ọlọ́run lọ́wọ́ láti máa gbàwé yẹn pé ẹ dápá rẹ̀ láti kí mo ṣe dáadáa. àìlà nínú ilé ni o láwùjọ ni o lákòójọpọ̀ kan ni o ká máa ra wa lọ́wọ́ lórí ìpàdé láti dáadáa ká sì máa ra wa lọ́wọ́ lórí kó láti pọ̀ fún wa lórí tí ò dáadáa kò sẹ́ni tí ò mọ̀ tó dá o bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò mọ̀ tí ò dá gbogbo ẹni tó lọ bá fún làákẹ́ ìtòjì náà kò tó mọ̀ tí ì ṣe wọ̀lùfẹ́ tó lọ́sẹ̀ mùsùlùmí náà dáadáa máa dáadáa sí wà lára rẹ̀ tọ́ba ti sọ pé kíní ìdá kẹ́tọ́ sọ fún lọ́pọ̀ rẹ̀ ó sì máa sọ fún pé kíní ìdá kẹ́tọ́ máa sọ fún làdámọ́ ara rẹ̀ sọ pé kíní yìí á bẹ̀tẹ̀ rí ipò dá ẹ̀yẹ ń sọ̀rọ̀ nínú àkọ́kọ́ lórí ọ̀rọ̀ yìí bàbá òfin sọ́tò ìdáfáwà ọlọ́ọ̀bà náà kò wọlé kíyèsí ó ní àtà mùrú nàbì màlú wàtàmì àwọn àlè múkà àtà mùrú nàbì màlú fi wàtàmì àwọn àlè múkà wàtàmì sáwọn àǹfùtàkùn wà á tún tẹ́sílù náà kíkà àfẹ́lẹ́ àtàkìlù. ó ní wáyé tẹ́ẹ̀ máa ti kọ̀ báwọn èèyàn tẹ́ẹ̀ máa pa wọ́n láti kí wọ́n ṣe dáadáa tẹ́ẹ̀ máa pa wọ́n láti tẹ́lẹ̀ yóò ta àwọn wáyé tẹ́yìn wọn gbàgbé ẹ̀dẹ̀ ara yín ẹ ti dẹni tó nímọ̀ nípa sí ọlọ́run àgbàlá àtàkìrù eléyìí tètè sí ẹni tó ní ọpọlọ ẹgbẹ́ adékòjú oníwà iṣẹ́ iṣẹ́ yìí iṣẹ́ tó gbá ọpọlọ mú ọmọ nìyẹn káàkiri ẹ̀

àwùjọ olè sàdédé mẹ́ta bí òjò ṣe lé ní ọ̀dá ilé olè sàdédé mẹ́ta bí òjò yìí ṣe àwọn tí wọ́n ju kọ́ bàbá àwọn náà wò dá o. àyà àti bọ́lá wà wò ni pé wa àwọn làwọn pa ọmọ wa láti ẹ̀rọ fún tí dá gẹ́gẹ́ bá náà náà yóò wá yóò dojú ìjà wa láti láàrin wa tábà ti lè ṣe lẹ́yìn kódà mo sọ fún alápọ̀lọpọ̀ ọba ìwọ̀n bala níbi security agency náà torí báwa la sọ̀rọ̀ ara bẹ̀tọ́ wá tábà ti káwọ́ gbéra táàrin tó dáa táàrin kọ́lẹ́jà wa lórí ẹ̀dẹ̀ ìjà sí lẹ́yìn lẹ́yìn gbà tábà rí tí ò ta táàrin tó wọ́n wọ̀ sí ẹ̀mẹ́tẹ̀ kódà mo jẹ́ mi tó súnmọ́ wa jùlọ ẹ̀mẹ́tẹ̀ kì í tẹ̀ ẹ̀mí tó rí ilé òsì mẹ́rin lọ. àtikáyà fóònù yẹ tẹ́lẹ̀ wọn ní ìsájú àná táàpù wá ní owó yìí wa tó fi wá sí ó láwà la ní oore jù ẹ̀yin láti jẹ́ ẹni tí ó rún orí ìgbà jùlọ lórí rẹ̀ tí ó ẹ̀rọ tó fi ròyìn wa olùkún tún kẹ́yìnrà oúnjẹ sí i ẹ̀yin láti dáa jù ẹ ti dáa jùlọ nínú àwọn àríwú bàtà ìwú jáde fáwọn èèyàn lórí rẹ̀ ó nítorí kiri ó nítorí pé ẹ lọ báwọn èèyàn láti dáadáa wọ́n tẹ̀lé àwọn àyè òdùn ìjà bẹ́ẹ̀ ni ẹ lọ kọ̀ fáwọn èèyàn kó omi tí ó dáa ó wà ní wàlúù lọ́wọ́ta ọ̀sán àtúntìlà ṣáájú yín àwọn náà bá ń ṣe irúfẹ́ táwọn àmẹ́lẹ́ ọlọ́run ṣe yìí ajẹ́pàwà tí wọ́n ròyìn kì í sàwọn tòlú náà àwọn tí wọ́n ṣáájú àwọn ni wọ́n ròyìn àwọn tí wọ́n gbà nẹ́bí wọ̀ àwọn ni wọ́n ròyìn àwọn ẹni dáadáa tó tẹ̀lé àwọn ni wọ́n ròyìn táwọn náà bá fẹ́ jẹ́bi wọn àyà àti káyà tó lọ́jọ́ ní rẹ̀ ó ní wọ̀lọ́wọ́ àmàlà àrùn kìtàbù làkàrà ẹ̀rọ ìlànà báwọn bá kó tí wà ṣáájú báwọn náà bá lè nígbàgbọ́ sí ní táwọn àmọ́ ó ní ọ̀pọ̀ wọn sí ẹ̀nu wọn lọ́bà wẹ́kẹ̀ sí irun mìíràn àtẹ̀kù ọ̀pọ̀ wọn gé ní apá òsì ọlọ́run bá rẹ̀ rà. àpọ̀lọ̀ ọlọ́run ọmọ kàtọ́n ó ní tẹ́ bá pọ̀ tùmọ̀ ayá yìí dáadáa ó ní tọ́lọ̀ sọ fún àní pé gbogbo ẹni bá fẹ́ tà ìpapọ̀ mẹ́jọ lóríire àwọn tí wọ́n rọrọ nílẹ̀ ayé àtàlẹ̀ kí á mẹ́gbà àyàfi kí wọ́n gbé mẹ́jẹ̀mú ọlọ́run yẹn kí ni wọ́n jẹ̀mú tó tẹnu ayé àmọ́jẹ̀mú mẹ́ta ni tá a bá fẹ́ jẹ́mi tó rọrọ ìgbàlódé ọlọ́run táàsì pẹ́tẹ́ni lọ́wọ́ dáàbò kò ní ká kúrú táyé àtàkì àwọn ọlọ́run àti kájọ́ wọ́n dẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀mí ọmọ lòdì sọmọ lọ́dì ọ̀sán ayé kí ni wọ́n dẹ̀mú àkọ́kọ́ alámúrú bí màálù káàpà wọ̀ láti dáadáa gbogbo wọn ti wọlé ọ̀sùn wa tó tó tiẹ̀ ó ní kólù làhàkọ̀ sọgbọ́n wà ní kẹlẹ́ wọn náà wọ́n ti ẹ̀kọ́ rẹ̀ sọgbọ́n rẹ̀ ni ọ̀gá ní gbọ́ ìyẹn ní pé àbùkátà láti tara wa láti dáadáa mọ́jọ́ bá àkọ́kọ́ mi ẹ̀ ẹlẹ́ẹ̀kejì bá a lọ́wọ́ tara wa láti dáadáa rí tó kú ní tó kọ́nà tó jára níta ẹni tó láti bẹ̀rẹ̀ jùlọ lórí rẹ̀ a sọ pé lẹ́yìn ò dáa eléyìí mẹ́ta mẹ́lẹ́ kejì ẹlẹ́kẹta a wà nígbàgbọ́ tó tó bàbá ti lé lẹ́yìn ẹlẹ́jẹ̀ ń tẹ̀ kí wọ́n pé ó lẹ́yìn tẹ̀ o àmọ́ òtá àbá ti bẹ́ẹ̀ tí àbá dẹ́gbà lórí pé ń fọwọ́ ara wá báyìí ẹlẹ́jẹ̀ ń tẹ̀

àwọn ọmọ ìsìn tí ò da lẹ́gbẹ̀ẹ́ yín àwọn yóò sì lọ wò ó sọ fún wa ní ìdẹ̀jọ́ bẹ́ẹ̀ bàbá gbé ya níbi tó yẹ káàmù ó ti pọ̀ sí jùlọ tòtí ibẹ̀ ló yẹ káàmù ó pọ̀ sí jùlọ wọ́n yóò kọ̀kú lórí ẹ̀mí mi fún ara rẹ̀ nìkan ṣoṣo tá a bá rí dókítà kan a bá rí wọn máàsì kan tí ò bá fi lójú rẹ̀ ló fi rẹ́ni tó nà wọ́n wọlé tí wọ́n gbé jáde kó lókun lójú rẹ̀ ń tó wà lára tiẹ̀ kì í ṣiṣẹ́ lọ́dún sọ́kọ́ tó ti ń bẹ lára ẹni kò ṣiṣẹ́ náà. àti àwọn àti ní pé kí ni wọ́n fi ká àjẹmí tó wà lórí bẹ́ẹ̀ nìyẹn lọ. kò wá gbọ́dọ̀ jẹ́ kọjárú dókítà yìí àti kọjárú nọ́ọ̀sì àwọn ni wọ́n wà sẹ́ni tí wọ́n ní ṣe dára jùlọ tàbí tí òkèlè tó wà lẹ́ ó bẹ̀rẹ̀ ẹni tí wọ́n láàrin kí wọ́n ti jú kí wọ́n là ọba dada sọ pé wọ́n lẹ́yìn lẹ́bi ìlàyà mú wọ́n wọ́n na yóò o jẹ lẹ́yìn abẹ́lẹ̀ lẹ́yìn òun lọ́ba tí wọ́n mú òkú alàyè jáde kó lára òkú ẹ̀yìn òun lè sọ bẹ́ẹ̀ máa yá ní kẹ̀kọ́ yẹ kó níbẹ̀ ni. níbi tá a ti lórí ìbàjẹ́ kan láwùjọ wa kò síbi tí ó ṣe ẹ má jẹ́ kí n tẹ̀yìn dáadáa ẹ já lọ mọ̀ wípé ṣe fúláwù òbí mi wẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn pé jẹ́jẹ́ ìtọ́jú ojú jẹ́ òbí torí pé kò sòrò ló bá wọn yẹn. àwọn yẹ́wò lọ́dọ̀ náà bẹ̀ wọ́n rẹ̀ ti tàbí tí ó ràn wọ́n lọ́wọ́ wọ́n máa rẹ̀ ti tàbí tí ó sọ fún ọ̀tọ́lẹ́ yóò ta ló ṣe bẹ́ẹ̀ mọ́ kí wọ́n lọ́dọ̀ láwùjọ tí wọ́n ń ṣe ó ṣe rọrùn kásọ̀ tẹ́ni tí ń kú lọ ẹni tí ń kú lọ wọ́n máa wọ́n ọmọ wa kú agbo fóònù wọn jù nígbà táwọn ẹbí rẹ̀ ó sì fi dé nínú ibi sẹ́wọ̀n ẹni wọ́n ti lọ. sọ̀rọ̀ ẹ̀rọ àwọn ti ń gbà ti ń wò àwọn ń tó ìdálẹ́gbẹ̀ẹ́ wọn ṣe. àwọn òkè bàjẹ́ òkè kan ló bàjẹ́ ìsàlẹ̀ ló bàjẹ́ láwọn kùn ó ní tọ́jú kí ni pọ́lísì tó gbé wá pọ́lísì tó gbé wá kí ni o wọ́ against indiscipline now ó ti kú òun àwọn ti kọjá indiscipline now it's war against corruption bóbi ẹ̀jẹ̀ pọ̀ mẹ́rin àkẹ́rẹ́ ẹ̀rẹ́ wọn sáwá jọ wọ́ọ̀kì láwùjọ wa sáàjọ ṣiṣẹ́ tí ò bá ti ṣiṣẹ́ sí ìṣẹ̀lẹ̀ ní ọjà máa rẹ̀ tí kò ní kí wà lára lórí ẹ̀ àjẹmípe ká lọ mọ ojúṣe nínú ojúṣe àwọn àgbẹ̀bí ọlọ́run wà máa aṣọ àbẹ̀kùn nínú sí mẹ́sìn

tààrẹ ní tó sọ̀fẹ́ báyìí ọ̀dà ìyẹn àwùjọ wa fi ní bó ṣe lọ́wọ́ ṣe kí ló bó ṣe lọ́wọ́ rẹ̀ lónìí ẹ̀yà ló ṣe wọ́n lọ. ẹ̀yà lọ mọ̀ nínú tó lè jẹ́ kéèyàn owó rẹ̀ tí ó láti lọ rí láyé níbi ìmọ̀ àtàládẹ̀rẹ̀ rẹ̀ ni àlùfáàní wọ̀ jẹ́kùn mẹ́kùn. ó mẹ́tù yẹ̀dùkúrúnà ilẹ̀ kẹ́ẹ̀ agbọ́dọ̀ nínú yín àwọn kan tí wọ́n máa pa àwọn èèyàn láṣẹ wọ́n máa pè wọ́n lọ síbi tí ó lé wọn wọ̀nyá àmúrú yẹ̀bẹ̀ màrú wọ́n máa pa wọn dáadáa wọ́yẹ̀ ní àwọn àmì ìmọ̀ǹkà wọ́n ti sọ fún ọ̀rọ̀ pé lẹ́yìn ọ̀dá wọ́n ni wọ́n kù láàyè àwọn tó bá lè ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní mọ̀ lè ṣùgbọ́n àwọn àyẹ̀ nìkan ṣoṣo ni wọ́n ti kílò àwọn àyẹ̀ nìkan ṣoṣo ni wọ́n dèrò àwọn èèyàn ni wọ́n ti sẹ́lọ̀bọ̀ wa yóò wà máa sọ fún kọ́ńtà fún ẹ̀ ní pépà ní sẹ́yìn bẹ́ẹ̀ wọ́n bá lọ́nà pé kò ní ìdíkò wa ó ní láti ṣe wàhálà mọ́ orí kọ́ba rẹ̀ ó wá ti pé sísẹ́mù wà sísẹ́mù crash o àwọn crash sísẹ́mù yẹn gbogbo ètò tó yẹ káwùjọ ó ṣe ní gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀ àwọn àwọn ikọ́ wa bẹ́ẹ̀ bá wà àwùjọ ìkẹ́kọ̀ọ́ wa àwọn ọmọ bàjẹ́ àwùjọ kí ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ ní ẹ̀wẹ̀ ní secondary school ọ̀tà ní school tó ti lọ secondary school wọ́n wà ní yóò lọ ṣe ní school ní torí kí ni torí parí àwùjọ ìpàdé débi pé ó fẹ́jú débi pé látọ̀rí principal wọlé àti statistics ń jò nínú àwọn olùsẹ̀ káwọn ṣe bẹ́ẹ̀ láti àwọn ètò wa wọ́n wà ní kí àwọn two thousand or one thousand five lẹ́yìn ìgbà tó bá sọ wọn mẹ́fà ti wà ẹ̀kì tán wọ́n lówó kiri wọ́n lówó rọrùn tàbí ní tí wọ́n gbà ẹni tó bá ṣe ló lọ sùn gbogbo títẹ̀ wà sọ̀pọ̀ ti tàbátà tá a bá léèyàn kan ṣoṣo yóò dé èèyàn kan ṣoṣo tó bá ilé ta púpẹ́ ọlọ́run sáàlú òun ẹ má jẹ́ ìkẹyẹ́ tó sàǹfà tó wọ́n mú sọ fún àwọn kò wá. ó lọ rú ọ̀rẹ́ kẹrí àwọn ọmọ parí secondary school kí lè mọ̀ lórí tó máa ta the same roles ní ẹ̀rọ láti ṣe tó bìrọ̀ institution bàbá ṣe wọ́n ṣe tó bàbá institution kí lè mọ̀ tó pọ̀ náà ìdánù rẹ̀ wọ́n wá ní yunifásitì ẹ̀kẹ́lẹ́ mi ìrọ̀rin ó lọ sí kẹ́kẹ́ àwọn ẹ̀kẹ́lẹ́ láti wí ọ̀la tẹ̀lé mi kò lè dìbò bẹ́ẹ̀ lọ fẹ́ẹ̀ lọ mọ́ wọn kẹ́ gbọ́ǹgù èkúté ìjẹ́rọ́ sí kù torí pé kí ni ó lé wọn ó ní ẹ̀yìn tí mo fẹ́ gbà ti pọ̀ jù tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbà ní torí pé kò sí kẹ̀kẹ́ lára yín ẹ̀tọ́ wọn lẹ́bá wọlé ibi tí wọ́n sì ń bá wa lọ nìyẹn torí pé ààrẹ kan ọ̀gá kan lè sọ pé eléyìí má dàtí bẹ́ẹ̀ nù bọ́ọ̀lù àwọn ilé ìtura máa bẹ ẹni tí ó jẹ́ ìlú ilẹ̀ ẹ̀yà ń sọ̀rọ̀ lọ tá a bá lè mú ara dání wípé ẹ má dàtí báyìí mọ́ ọlọ́wọ́n lò ní sábà bí àìkálà níbi ewu àti wàhálà tí ó bá ìlú náà lápapọ̀ Bàbá bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ẹgbẹ́ náà sẹ̀tọ̀. Ọba tàbí pé ìgbà tí olóòrè fẹ́ mi ò kà fẹ́ ìfẹ́ gbọdọ̀ tó ti ṣe. Ìgbà tí olóòrè fẹ́ kúrò ní ìlú Ìlọrin bí ìgbà pé àbí màláìkà kúrò bẹ̀. Ó tún wọn fẹ́ jọ ti sẹ́ńtì ló tún tẹ̀lẹ̀ wáì. Ẹ má jẹ nfẹ̀ẹ́ o kí àdúrà ìpátápátá kò tí ì tó fi sí ìpìtẹ̀ níbi òjọba náà. Bọ́lá àbọ̀dọ̀ jọ sẹ̀tọ̀ kì í ṣe tó pààrọ̀ gbogbo ìsáàbù yẹn ò kí wọ́n tó tẹ̀ fún ọ láàrùn ìmàrú wọ̀ láàrùn àmì ìkà ìṣẹ́lẹ̀ máa rí kálukú wọn náà comply ọwọ́ àdàbí ìpẹ̀wò òkè sáàmù orílẹ̀-èdè yìí ó ṣàlàyé àwọn fúnkẹ́ ní kwara ó ní ẹ̀sẹ̀lẹ̀ fún radmission àwọn ọmọ náà fún radmission ẹlẹ́ẹ̀kejì ẹ̀sẹ̀lẹ̀ gbà jùlọ ọmọ tá a rẹ́kọ̀mẹ́ǹdì fún ìtúsẹ̀ ní pé ti padà ìwé àlàáfà ìtumù sọ fún torí kí ni wọ́n torí kú ó ó kú ó ọba dáadáa rẹ̀ wá àti gbogbo àbá àtẹ́bi tí wàhálà ti dé lára ni ẹ̀yọ́ ń sọ̀rọ̀ lọ ànábi sọ̀rọ̀ máa wà lọ sọ́lá ó wá fún ọ láti fi ti dẹ́ ìwòkó lé wà mbẹ́ ni ó láti júwe ẹni tó dúró lókun lórí òfin ọlọ́run àtàpẹ̀júwe àwọn tó ní ẹja tí wọ́n lè lè dẹrù ní ẹ̀sẹ̀ lọ ó lọ́ bàbí àpèjúwe jọ kan wọ́n kọ ojú omi olókè méjì àwọn tó wà ń sọ̀rọ̀ sábàjú wọn fẹ́ mú mi kí wọ́n ṣe wọ́n mọ gòkè lọ bá àwọn tó wà lókè kẹ́ lápẹ̀ fún ọ lómi wọ́n wọ́n mú sùsùn lọ́rùn fi o

EFCC tí ó àwọn tá a ní olùpaniláṣẹ dáadáa olùpọ̀fóyèmí tó àwọn náà ti ń bọ̀wọ̀ lọ́gbà ṣiṣẹ́ yẹn tá a bá lóyè kẹnu wọn tó ayé wọlé ó ti tó ó kà wọ́n aṣọ wọn lọ́sọ̀ wọn yẹ ká ni. pé ìlà ní ìṣù tí ti bàjẹ́ láì píṣẹ́ tí wá ṣe nílé ìní ẹ̀ torí pé àbẹ̀ ṣe tán láti kọ̀ èèyàn níbi kí ló níbi dáadáa láti kọ̀ èèyàn lọ́nà pé eléyìí tẹ̀ ṣe kò ẹ wá láwùjọ rẹ̀ ṣe ń lọ bọ́lá ọ̀nà tí wọ́n ń lọ báyìí. láwùjọ wa a máa rí ìbàjẹ́ táwọn ọmọ wa kì í sọ́kọ̀ ọmọ mẹ́fà wa yóò máa ṣe bàbá àbẹ̀kẹ́ bí wọ́n kí ọmọ tó ṣẹlẹ̀ ìyẹn ni pé ọmọ tí ń ṣe tí ò dára wa rẹ̀ ọmọ wa náà padà kọ́ sí ẹ̀ tó ṣe àdáni sọ̀rọ̀ wà wà ní ìwọ̀sọ́lá kí ni mẹ́ṣọ̀ ló fún wa ó fún wa mẹ́ṣọ̀ lórí ẹ̀rọ ó ní ń bu nímú àwọn ọmọ ó ní lọ sí ọmọ ìyá rẹ̀ alábòsí ẹ̀fọ́ tó wí alẹ́ rí inú ọmọ ìyá wa wọ́n lọ dùrù àtẹni tí wọ́n sí fún àwọn sàhábà tó wà lọ́la rẹ̀ yìí dùn wọ́n tó tọ́lọ́ tó sí fún ara alábòsí tó ni èèyàn ni pé alábòsí á nu wọn sókè báyìí pé alábòsí yìí o tọ́lá ti gbogbo gbogbo tí àwọn lónìí láwùjọ wa ni wọ́n ti ń tà adájọ́ aláwọ̀ nobody said anything eléyìí tó gbà nínú jẹ́jú ní àròjù ní ẹlẹ́dùjọ́ mẹ́ta yìí onímọ̀ tó bẹ̀rẹ̀ sọ fún wa yìí ó pa ní ní ìbàdàn ti kọjá bá dé o wọ́n máa ń bá ẹnu jẹ́ bóòlù ọ̀la ọmọ wọn ṣe rí bóòlù ọ̀la àtàmọ́ wọn ṣe tó bá fẹ́ mẹ́ta lọ́dọ̀ wọn lè fẹ́ yẹn pé ẹ lọ sí àfihàn níbẹ̀ kí wọ́n fi máa sẹ́ ẹ ẹ bá ti wọ́n tàbí wọ́n wá gbé wọlé wọ́n wá bí àwọn hod wa lè fẹ́ wá o mo ní mẹ́rin bẹ̀ yẹn wọ́n wá yóò fún sí mọ́tò jẹnẹrétọ̀ wọ́n wá yóò kí táǹkì kan táǹkì kan ni wọ́n wá sọ táǹkì mẹ́ta ẹ̀rọ lórí àbí nígbà tọ́jà bá ti yé olè kí wọ́n wọ́n sẹ́ńtẹ̀ yóò yà agbégbọn ìbọn àwọn ọmọ ìjọba rẹ̀ pé á pa yín wọ́n ti wọ́n para wọn á àrùn òun pé ọ̀gá ti gbé eléyìí ejò ti gbé eléyìí eléyìí fífi mẹ́ta ló bá

bẹ́ẹ̀ ase kana ló gbé wa síbí ó ní òkè o n máa lọ bí gbogbo kálukú ṣe ń ṣe nìyẹn ó ní bá bá ń o tó bá di tọ́ọ̀nù ẹlòmíì ẹ̀ lè ti máa kọjá adẹ́kọ̀wọ́ ti ń gbérú ẹ̀ kọjá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó sọ pé òní gbà wa wọ́n tuntun ó ní à ó tó ṣe yìí ó tẹ̀ lé o bí ìbá gbé kọjá lójú ẹ̀ máa gbé kọjá lẹ́yìn ẹ̀ wàhálà ìdá náà nìyà àìmù ti wà náà. àgbàdo ẹ̀kú kẹta lẹ́nu sọ fún yàtọ̀ láwùjọ yàtọ̀ ká tó ra wá ké ẹ má jẹ ntẹ̀ wọ́n ti kọjá lẹ́yìn ọmọ ẹsẹ̀ yẹ o ẹ wá ti rí wòlíwọ̀ ti gbé kọjá á jẹ tó wájú ọba adé làwọn abẹ́rẹ́ kí á mọ̀ ọ́ bọ́ọ̀lù wọn ti gbé kọjá nígbà tí ó ń pàtó lọ́wọ́ rẹ̀ pátápátá sí ẹ̀sù bẹ́ẹ̀ arákùnrin ó gbé dáre gẹ́gẹ́ tí wọ́n bá pín ìyọ̀ba parí iṣẹ́ yóò dáre lójú títí pé bọ́ọ̀lù wọn lọ́ba ìbátò kẹ́ gbé sẹ́nu ni. هكذا عندي من مكائد الشيطان من مكائد الشيطان من مكائد الشيطان من يأتي كل كلا يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون tẹ́lẹ̀ tí ó tọ́lọ́ wà ẹ̀là mẹ́rọ tó fi ọlọ́run ó di arákùnrin yẹn adẹ́pẹ́ ó ti lọ gbọ̀nà ẹgbẹ́ arakunrin yen ní ìgbẹ́ igbe ogbon nígbà tá a wùyà wa ó ti lè jẹ́ pé nínú ilé ẹ̀fẹ́ wa lórílẹ̀-èdè ìgbà wa láti ń tẹ̀lé kẹ́lẹ́ tá a máa ń ṣe dé arábọ̀ mi làwọn ọ̀gá àgbà kí ń yọ ìwé síra wọn pé kí ó bàjẹ́ ọ̀pọ̀lù ọ̀pọ̀lù ìfò sẹ́yìn. a àjẹ́ wí pé kí a bá òbá ṣe san àwọn ẹgbẹ́ àwọn kàlérí àwọn ọ̀rẹ́ tí òbá ṣe kàlérí ẹ̀jẹ̀ gé ọ̀rọ̀ wá ti débi pé bóyá fẹ́ gé. ṣẹ́kẹ́ àwùjọ yìí abàbẹ́bí tó ti láàmì eléyìí táwọn sọ bẹ́ẹ̀ làwọn abáyẹ̀sì kan sọ fún wa àwọn tó burú jù ní pé ọ̀kan nínú àwọn tí wọ́n máa sọ fún abẹ́yẹ yóò dá nínú ọ̀rọ̀ lórí ẹ̀ tó bá dá ìkẹ́ àwọn kálukú wa wá ní o kí lè sọ wa káma abùràjà abùràjà abùràhù wà á sọ àrùsùn ya wàgẹ́ yìí bìtánà àǹdẹ́yìí ẹ̀dọ̀ ó ní àgbẹ̀bí sọ̀rọ̀ láwọn àríwọ̀ sára ó ní mo gbọ́ tẹ̀lé ìtura fún ọ̀wá ó ní mo bá tó ti ṣe ọlọ́run sọ kí ni sọ ó ní yóò ta àbírọ́ ju lẹ́nu yóò mọ̀ kiri àná iná àwùjọ yóò kọ̀ rọ́jò lẹ́nu yóò ta àbírọ́ ju lẹ́nu yóò mọ̀ kiri àná wọ́n yóò kọ̀ sí náà wọ́n mú arákùnrin kan jáde kiri àná wọ́n wà ń bẹ̀rẹ̀ wọ́n bẹ̀ ìfúnra àlọ́wọ́ òpó kàmá yẹ̀dúrù ìmáàrẹ̀ ọ̀làwẹ̀ ọ̀wẹ́kì náà wọ́n lọ lọ ìfún rẹ̀ mọ́ òpó bí làkúnmí ṣe máa ń lọ wọ́n máa bá làkúnmí kan lọ nǹkan oko wọ́n so òkúta lámọ́ lẹ́yìn òsì mẹ́tìmẹ́ ń ṣe wọ́n ní yóò tẹ̀wọ́n mọ́ yíra òpó rẹ̀ ni làkúnmí yóò wọ́n lọ bẹ́ẹ̀ ni yóò sì tún máa lọ kàdé ní ìgbà nígbà tí òsì tẹ̀ ọ̀lọ́ta oníbàdàkùnrin yóò tẹ̀ máa lọ ìfún ara rẹ̀ mọ́pọ̀ àwọn ọmọ mẹ́tọ́ kú ọ̀wà àtẹ́jọ́ lé lórí bẹ́yà fúnra ẹ̀ mẹ́rẹ̀lẹ̀ ìrẹ́lẹ́pẹ́lẹ́ kí ló jẹ́ alẹ́mìtàkùn tẹ́kùn rẹ̀ màálù tẹ́kì ń ṣe bẹ́yìn lẹ́nu ẹ̀ka wá láti dáadáa láyé omi ẹ máa ṣe bá àti fún ọtẹ́ ní ilé dùn ó ní bẹ́ẹ̀ ni wọ́lọ́m àti ì ẹ̀yin náà sọ pé aláṣẹ báyìí ẹ̀yin láti gbà lọ́wọ́ yín ó ní bẹ́ẹ̀ ni ohun tí mo ní káwọn èèyàn máa ṣe òun lòun náà ṣe bọ́ọ̀lù ló ti ta sínú lẹ́nu àjẹpẹ́ àpáàtì pẹ́lú ọba dàgbà jù sínú náà yóò tún wá bẹ́ẹ̀ ní lóṣù tí láwọn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n náà ọlọ́dún tó àlà wa báwo ló wá ṣe rí mi o àjẹrí pé kí làwọn àṣe ń dá lè ṣe tó lè kú ọ̀rọ̀ rárá òun náà ní ká padà sọ́ọ̀fin ọlọ́run ká dúró lórí àṣẹ ọba dára ká dúró lórí ìṣẹ̀dáadá lójú ọ̀sọ̀ pé yá ìlú ẹ̀lẹ́dí na àmẹ́nu ó ní mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo ẹ̀tẹ́kùrù wá ọba tó dára ẹ̀jẹ̀ láti rẹ̀ wà kúrú ọ̀rọ̀ ti lè gbọ́dọ̀ kí wọ́n gbọ́dọ̀ dáadáa yẹn tí ó dá kí wọ́n ويغفر لكم ذنوبكم gbogbo ẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ bá lè fi ọ̀padà àdìgí máa pẹ̀lú ẹ̀jẹ̀ wọ́n lè yù sí ìlà ọ̀rọ̀ sùúrà ẹni bá wọn bu ọmọ wọn àtòjíṣẹ́ rẹ̀ fọ́tọ̀ tí wọ́n ti ṣe dáadáa mọ̀ ń sánú sọ́nù lọ́sánú sẹ́yìn à gbogbo ẹni bá ti gbọ́dọ̀ ọ̀nà kalẹ̀ pé ẹ̀wá o ọ̀nà tá a mọ ẹgbẹ́ àbí owó ìjẹ̀dù ó ṣe ní láàánú ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn àpàràmọ̀ gbọ́ wọ́n yan ní kọmíṣánná mélòó sixteen wọ́n wá ní obìnrin mẹ́sàn-án ọkùnrin mélòó ọkùnrin méje àwa tún wò gbogbo àwọn tí wọ́n yẹ̀rẹ̀ pátápátá láwọn obìnrin yẹn kò sí ẹ̀rẹ́ tó tó tẹ̀sẹ̀ sílẹ̀ nínú wọn kí ló fi ṣẹlẹ̀ àlórí ẹ̀ àwọn pọ́ńpẹ̀t táwọn ọmọ yẹn ọmọ twenty six tó tẹ̀sẹ̀ sáàbù bàbá ni ó wá sáwùjọ tó ti dorí kodò àwọn ẹbí tó ti dorí kodò kódà òun náà kọ̀kọ́ ní ń fẹ́ pé àǹtí ni ìrẹsẹ̀ dáadáa ló dé dákun bá ń sọ fún ọmọ kàdáàbà bá ló ń dẹ̀rùn kọ́ńtẹ́nà ni wọ́n ránṣẹ́ torí pé kò lẹ́sìlẹ́sì tẹ́lẹ̀ fásitì alu àkàdíyò anáwó yusuf aleṣàlá ó ní ìjà ní aláàdá ẹ̀kọ́ ọba tẹ́ bá fẹ́ kí n ṣe kẹ́kẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáwọn lọ́wọ́ kan ẹgbẹ́ mú abẹ́ńbí ẹ̀fọ́ kan tọ́lọ̀ ń bò ní ó ní mo ní mọ̀ nípa tí ó jáde lábẹ́ rẹ̀ kì í sọ ọmọ tí kò tí ì mọ tí lọ láyé kò tí wà ní ọkọ̀ máa kẹ́ wọ́n wá gbé síbò ó ní eré pọ̀ bí ẹ̀gbọ́n bá ní bá lè fún ọmọ rẹ̀ fún ọmọ rẹ̀ pé àti ń ṣe ní tí ó kì í bọ̀ ó lọ́wọ́ يقول في الحديث البر لا يبلى والذنب لا ينسى والعياذ لا يموت كما قال أتعجبون أن البر كما لا ذنب لك اللهم ارحمنا فأنت بنا راحم ولا تعذبنا فأنت علينا قادر وتؤذنا فيما جاء به المقادير قوموا إلى الصلاة يرحمكم